بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الحمد لله الذي جعلنا من عباده المؤمنين الحمد لله الذي وفقنا بعبادته الحمد لله الذي بلغنا يومنا هذا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 وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظم الله منها أمة إيمان قد بسطنا الكلام في الخطب الماضية مما تتعلق بأشرة الساعة الصغرى وما زلنا عليها وإن شاء الله تعالى سنواصل على موقفنا الذي وقفنا عليها في الخطبة الماضية وهي بعض علامات وأشراط الساعة الصغرى وقد تكلمنا في الخطبة الماضية أن النبي صلى الله عليه وسلم بين لنا أن في آخر الزمان سيخرج أناس دجالون كذابون يدعون النبوة بعد النبي صلى الله عليه وسلم وقد أشرنا وصدنا الكلام حول ذلك بإذن الله الواحد القهار خطبة اليوم تدخل في أمر مهم بل علامة من علامات الساعة التي لا تكاد يراها التي عمت البلوى بها وهي رفع الأمانة وإضاعة الأمانة قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها الآية وكذلك قال ربنا جل شأنه أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلما جهولا واعلم عباد الله أن النبي صلى الله عليه وسلم جعل رفع الأمانة علامة من علامة الساعة فلذلك رأينا النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يحدث الناس فجاء ربي فقال يا رسول الله متى الساعة فعرض على فعرض على النبي صلى الله عليه وسلم فقال بعض القوم انه لم يسمع فقال بعضهم انه سمع لكن لم يرد الاجابه فلما قرا رسول الله صلى الله عليه وسلم من حديثه قال اين السائل فخرج هذا الرجل اي ابا عربي فقال انا فقال رسول الله صلى الله عليه وسلم إذا وجعت الأمانة فانتظر الساعة فسأل النبي صلى الله عليه وسلم كيف إضاعتها يا رسول الله قال إذا وصل الأمر إلى غير أهلها فانتظر الساعة الحديث واعلم عباد الله أن النبي صلى الله عليه وسلم غير أيضا من حديث حذيفة رضي الله تعالى عنه وارضاه كما أخرجه من البخاري في أن النبي صلى الله عليه وسلم بين لهم أن الله عز وجل أنزل أمانة على قلوب العباد ثم من علامات الساعة أنه سيرفعها وتقبضها ويقبضها من قلوب العباد حتى لا تكاد يرى في بني فلان رجل امين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه الاحياء وسلم تسليما كثيرا اقول قول الدكتور مسلم اقرا قول صلى الله عليه وسلم اطلع ما رسول الله ما هو ọlọ́run bá ń sàlẹ̀ kó kí ànàbí o bá ń sàlẹ̀ kó bí àti ọlá fún ànàbí sallallahu alaihi wasallam àti gbára alẹ́ ànàbí sallam àti àwọn sàhábà tọ́jà yìí tó wọ́n dúró dédé lórí ẹ̀sìn tó ń di pé ẹ̀sìn wọ́n sọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó ti lọ́dọ̀ wa ọlọ́run bá ń sàlẹ̀ kó nínú lórí wọn. àǹdí Allah subhanahu wa ta'ala ọjọ́ ó táwọn nìkan náà àwọn tí wọ́n bá àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n bá wọ́n bá tòótọ́ sọ àwọn àmọ́jọ́ ọlọ́run nígbà tó ẹ̀fẹ́ tò sí àárín àwọn ìlọ́kì àmọ́ wọ́n tò sí àárín àwọn olùgbàwò òdodo wọ́n tò sí àárín àwọn ṣùwádà wọ́n tò sí àárín àwọn ẹnìrè ọlọ́run máa ń dàgbà kò sí bí ẹni tí alábàánìbò tó dáa tó tún lè kó tó gbà ta àkàrẹ́ lọ nínú ẹni tí Allah subhanahu wa tí ó tò sí agbo àwọn èèyàn yìí mọ́tàlá ọ̀gá tó ń bùkátà ọ̀dọ̀ wa òun náà ní ìpayà rẹ̀ ńlọ́fà tó ń jẹ́ pé ìpayà ọlọ́kọ̀ọ́ yóò bàtà afárá yóò máa lapa nínú gbèsè ayé bẹ́ẹ̀ máa ń gbé bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ tó bá jẹ́ ní ọlọ́run bá ẹ̀ẹ́rì lapa ìpayà ọlọ́run bá mẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá múra tó bá jẹ́ ní ọlọ́run bá ẹ̀ẹ́rì ìpayà ọlọ́run bá mẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ́lé mọ́ra mọ́tò bọ́ọ̀lù ntẹ bá yà sọ̀rọ̀ gbogbo ntẹ orí o ti pátá ẹ mẹrí àtúntò lágbáyà yìí olùkọ́ni ọlọ́kọ̀ọ́ba mi yọ ọmọ ti dáadé ìlọ́pọ̀ tó jẹ́ pé tá a bá lè gbọ́ yé pé ìpa ọlọ́run ọba yóò máa hàn bí òṣèlú ti wà báyìí bó wà ní ìbàdàn tó pé ó ní ọ̀gá àsopọ̀ láàrin ẹrú àti olówó rẹ̀ eléyìí ọ̀bọ̀dọ̀ta rẹ̀ nínú wa àti bá ọ̀rọ̀ nínú nǹkan tí ó fi sọ wájú ọlọ́run ọba pé tá wa tí èsì ọjọ́ àwàdà

Allah subhanahu wa ta'ala ó kó àwọn ọ̀kẹ́ ìkàlẹ̀ tó lérí a ti mọ̀ mọ̀ pé inú ìdí ń súnmọ́ bí àwọn ti ń pọ̀ na iná ní sísúnmọ́ rẹ̀ yóò túnmọ̀ wa. a ti ń bá ọ̀rọ̀ bọ̀ àtàlàyé ní kúkú kọjá ti fọ́nà sọ fún wa àwọn jáde ní ìjà tí wọ́n bá wọn ní ọlọ́run akílẹ̀ àwọn ti àwọn a pẹ́ nípa Gulam Ahmed tí ó jẹ́ ni wọ́n fi jọ Ahmadiyya atúwọ́ afẹ́ fún wọ́n ìgbé tá a bá sọ pé àbákọ́tò sáà ayé ọ̀pọ̀ rẹ láwọn wẹ́wẹ́wẹ́ bẹ̀ tí à ń kà fúnra lẹ́yìn fún wa tá a bá wù àárín wa tá a bá wù dàgbé tá a bá wù tẹ̀síta gbé amadibi hàn bá a ó ti kárí kọ́dà o ti wá fẹ́ẹ̀ di pé àfi bí ẹni tí tí nǹkan gẹ́lẹ́ iná yìí àwọn àfọ ó lọ ọkà nǹkan gbọ́pọ̀ ọkà gbọ́pọ̀ ṣùgbọ́n inú tí bọ̀ bá òun náà lọ nípa àmẹ́rẹ́nà àmẹ́rẹ́nà àmẹ́rẹ́nà ìfọkẹ̀tẹ́ àmẹ́rẹ́nà léyà tí tí ọ̀sọ̀ nípa rẹ̀ ǹjẹ́ àmẹ́rẹ́ sọ́lámù ǹjẹ́ ó fún wa ní Allah subhanahu wa ta'ala ó di oyè wáyé pé nínú àfikún wọn ọlọ́run wa subhanahu wa ta'ala pa wá ní inna Allah ya'murukum an ta'budu al-malaikata al-aliya nínú ọ̀gá àtúntò a bá fi ń lé ọ̀ràn àwọn èèyàn lọ́rùn yálà wọ́n fọ̀sọ̀tọ̀ wa lórí àlábọ̀lé wọn ni yálà ọ̀sẹ̀mẹ̀tẹ̀ wa lórí bùkátà lé wọn ni yálà ìdàgbàsá a sì rí ní pé láti bẹ̀rẹ̀ sí àwọn kòkòrò àti dá ayé nínú ìrànba wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn wọ́n máa ń pé àmàlà náà ṣùgbọ́n bí a ti ń súnmọ́ píparí ayé iná ẹ̀mí àmàlà náà ń kásẹ̀ lẹ́ àwọn àwòyí pé kí lọ́pàá tó fi rí wọ́n ní nǹkan méjì àkọ́kọ́ nígbà tó fẹ́ wulẹ̀ bí gẹ́gẹ́ ó ti di wa. Allah subhanahu wa ta'ala in sọ fún wa nípa àmọ́lẹ̀ yìí pé inna àrọ́sọ̀rọ̀ àmọ́lẹ̀ tààrà sọ̀nà wà lọ́rọ̀ àwọn ọ̀gbọ̀n jìbá àmọ́lẹ̀ ìfọkàtà yìí ìsìn ẹ̀mí sẹ́pẹ́ lábẹ́lẹ́ àti yóò si bẹ̀rẹ̀ mi lábẹ́lẹ́ olùgbàgbà mi tí kọ́dà òun gbéra àwọn obìnrin pé bóun ní sẹ́ẹ̀lì mójútó fa ní méjèèjì àwọn yìí wọ́n bẹ̀ ẹ̀mí àwọn wọ́n ní fàjà ní wọ́n a ti gbé lọ́gbẹ̀bọ̀ tá fúnra ẹ̀ náà ṣe kéde lọ́tẹ́rì gbà yìí pé Allah subhanahu wa ta'ala bí ẹ máa mójú péré bébí àwọn náà yà kana zaluman jahula àwọn àwòrán ògbọ́ àmọ́ náà ọmọnìyàn wá jẹ́ alábòsí aláìmọ̀kẹ́gbà ilé ọmọnìyàn jẹ́ lórí ntọ́gbà yìí torí pé bọ́ọ̀lù mọ̀ wípé ọ̀ràn ńlá ni. àwọn akọ́ni

ṣùgbọ́n gbogbo gbàtílẹ̀ bá ti ń kú tí bá ti ń má oyin àmọ́ náà máa gbé tòbi ó lè kílẹ̀ rárá. àfọwọ́ àbàbò rẹ̀ rẹ̀ rẹ̀ bọ́ ó yẹ kí ọ̀sán àbí bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀sán tètè bá wọn sọ. já ọkọ̀ bá wọlé bóun ṣe wọlé ń Ndị gẹ̀ẹ́ gị ayé táwọn afá àtẹ́ nǹkan fún wa ńdọ̀ yọ parẹ́ ẹ mọ̀ lọ́kọ̀ọ́ àti náà ti báni mi ti gbọ́ ilé ìtọ́jú àrùn àrùn sánlẹ́rẹ́ à ń bí òwú bí ọwọ́ owúlẹ̀ owúlẹ̀ bí ọwọ́ lọ lọ. àwọn èèyàn wọn yí pé àwọn pé àràbí ọ̀gbọ́n gbogbo dáko àwọn àbí ńbọrọ lọ ńbọrọ lọ ńbọrọ lọ nígbà tó ta parí ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ gbogbo ọ̀rọ̀ sọ̀rọ̀ oṣù ọlọ́run wá bèrè pé ayé rẹ̀ fa èyí ẹni ó béèrè béèrè bẹ́ẹ̀ kẹta kí n túbọ̀ sí pé àná ti gbọ́ ṣùgbọ́n bá a da ọ̀rọ̀ mọ́ etí wọ́n sọ ọlọ́kàn bá a dà náà ti ń gbọ́ lọ àti àkọ́kọ́ fi léyìn mẹ́ta á yọ bíi èyí ní ìgbà ìgbà ní sábà parí ọ̀dà nǹkan ọba ní àbí ìbílẹ̀ ní oṣù ọlọ́run ọba ní ìdá àbújì àtẹlẹ àmàlà ní pàǹtàbẹ̀rù sáà tó bí àbí sùn. alábìrin tó ọba ti wò wọ̀tíwọ̀tì tó wà àdúgbò tó wò lù tọ́ba ti gbé àmà náà gbà pamẹ́ ìfọkàtà tọ́ba ti di kó ti di ìgbàwó ìjà àríwọ́ tó ti ráre láàrin àwọn èèyàn tó yẹ pé báà fáà bá ń ṣe wẹ́dà tó ọba gbé sẹ́fún owó sùn púpọ̀ bẹ́ẹ̀. ìdààmú yìí àmì àmàlà pàǹtàbẹ̀rù ìgbà ha tẹ́ẹ̀sì náà torí nǹkan tó kù lé náà ó ti náà dé fún wọn láì lọ gbà àwọn ilé ìjọba òbòdò láti ẹ̀rọ ìbílẹ̀ náà náà ṣẹṣẹ wọn àbúrò yìí náà ti wá àbúkọ rọ́ọ̀ṣì ni. ilé máa sáà tó bá ti di kí o ti rí igbá àmọ́ náà kò sí ibi a lè ti yẹ kọ́ wà àwọn

nínú fọ́nà nípa arákùn yìí pé nínú àbẹ̀wò tí a kò fi jẹ́yìn ìgbà òun náà nípa yóò tó fi hàn wá ìdìrọ̀ òun náà ní wípé ẹ ti wá máa wọ iye ojú kan ojú fi ìtú wá ní wípé ẹ lè mí náà jókòó jókòó lórí àga àwọn onímọ̀ náà ṣé ìwà òkè ẹni lẹ́yìn ìgbà tí àbá kìíní bẹ̀rẹ̀ ọdún mẹ́wàá mi tẹ̀lé ẹ ṣé ń bẹ kí mo máa wọn kó àwọn قلت لهم إذا وصل الأمر إلى غير عليها فانتظر الساعة gbogbo àlàbọ̀ ìyá ayé pátá ìbá fẹ́ títí nílùú yé ẹ̀yìn lẹ́ni ọkọ̀tẹ́ lọ́tẹ́ lè fún lẹ́ni ọkọ̀tẹ́ lọ́tẹ́ bọ́bá sọ fún ìfẹ́ ìgbà kò ní rí gbà ó ń sọ̀rọ̀ nígbà mi àníkò kò sí ìgbéyà. àkọ́wọ́ kò déyìí fara yẹn lọ ọ̀tà àrà àmì ọ̀bá kò déyìí fa àti mayẹ̀ mbà nípa arákùnrin wípé èèyàn lánìí. ògbó kóníkà àná àwọn ìmọ̀tẹ́m sáà nípa dáadáa ṣùgbọ́n òun tó òun máa ń lọ bẹ̀rẹ̀ ta burú ni torí pé màkà pàtà àwọn ìbẹ̀rẹ̀ kánì olóhùn bẹ̀rù gbọ́mọ̀jẹ̀ wípé aburú yọ padà tẹ̀lẹ̀ tó ìdẹ̀tẹ̀ òun. kò tẹ̀ ipá rọ́ọ̀tì ọ̀la ọ̀dà ọwọ́ ní ẹ̀kọ́ tó fara lọ́sọ́lá mi ọwọ́ aṣọ alukur'an kalẹ̀ lẹ́yìn ìgbà náà ọ̀sán tún nà kalẹ̀ kò sí pé wọ́n á ní òun àbí jẹ́ àmà náà ṣáájú bá wọn torí pété ìbá wẹ́rẹ̀ sáfi bẹ̀rẹ̀ pé ìjọ ọlọ́run ọba ti ṣe fún jẹ́ àmà náà ṣe gbọdọ̀ àgbè ká ọ̀dẹ́ yẹn gbé ká àwọn àfọ́ àti ìlú tó ṣe kàlọ́jọ́ náà lọ adámọ̀ lọ́gbà níjọ́ mẹ́rin o èso ọ̀rọ̀ ẹ̀ka lọ́fà

ẹgbẹ́ tí dùnmá ilé gbọ́ nulẹ̀ kan kò sí ọ̀nà tẹ́lẹ̀ fẹ́ gbá yóò ti kọ̀rọ̀ kọ̀rọ̀ yóò ti wọlé agbára kálukú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rọ́pò làmọ́ náà tẹ̀lé after ní bẹ́ẹ̀ bá wá sùn n ó di àmà náà ìkó òdòkan rẹ̀ wẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ lọ wo gbogbo ẹni tó bá yẹ kó sí àmà náà lọ́dọ̀ rẹ̀ kọ̀ bẹ̀rẹ̀ lónìí díẹ̀ díẹ̀ àti tó bá ti ń sọ ọjọ́ kan ó gbèdé fún un fábùkù omi dáhùn lónìí náà gẹ̀ẹ́nì kí láti ṣe náà yẹn jẹ́ jà pariwo sọ́ọ̀bù wa máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ti àbá àmọ́ ìjà ẹ̀kúnlá àwọn wáyé ilé ìjọba àwọn ọmọ ọ̀gá tí ó gbé wọn lẹ́nu òde ẹ̀yà <laughs> lóde náà ni ní ìbáyá díẹ̀ díẹ̀ ṣe àhàn nínú àwọn gbogbo ìdílé kan àbí ìlú kan bí wọ́n ti pọ̀ tó ẹ̀ ní wá tó fẹ́ lágbájá àtẹ́sẹ́sẹ́ afọwọ́fẹ́ ah, mọ wò ní sọ́dọ̀ kan bẹ̀ bí èdè ìdàpọ̀ yìí. àti yóò wá kẹ́ẹ̀dọ́ lórí ìbá àtẹ́sẹ́ abájá abẹ́ àti ìlànà fún àwọn bá àwọn bá náà ń tẹ́ ìgbẹ́ bá dá sí ìlú ìpín ẹ̀dá àmọ́jọ́ bẹ́ẹ̀ takùn. àti àdéhùn tí ó sọ̀rọ̀ lórí àbáyá nìyẹn àwọn bọ̀. àwọn bọ̀ wá níbi sọ́dọ̀ kọjá ipe alọ́kùn hàn wà tààrà ọmọ ẹ̀ka sílẹ̀ torí ipe kíni torí ipe yóò mọ ẹ̀fí ọdẹ ìka ìmánì kú lára yẹn. láàmìnà nàmínà là àmà nàtàlà kò sí gbàgbọ́ o fẹ́ǹtì ọ̀bá ti lámà ẹ̀ náà o kò sí ìgbàgbọ́ fẹ́ǹtì ò ní ìfọkàtà táwọn ò ní fọkàtà ẹ wá àwùjọ bá tábà wá yé fẹ́ǹtì lámà náà èèyàn mélòó wá ló kù sí eléyìí nínú na ti sà á eléyìí nínú àwọn àmì tí àmì sọ̀rọ̀ lọ́wọ́ àfọlábá tí àlọ́ ní wọ́n sọ fún wa yìí pé tẹ́ ẹ bá fẹ́ lẹ́yìn tí ewa ti bi lò fún ẹ wá wo bí àmọ́tẹ́ bá ti wá sọ́kù sí láàrin yín àmì bẹ́ẹ̀ mọ̀ pé à náà fi lásán ti jìnnà nítorí pé ti نسأل الله لا إله إلا هو أن يفقهنا في الدين وأجعلنا الذين يستمعون القول فيتبعون أحسنه الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبد النبي وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر فقد أمركم الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم كان من ديدنه أن يحث أصحابه على الحذر من إضاعة الأمانة فلذلك كان رسول الله صلى الله عليه وسلم يقص لهم بعض القصص في من قد مضى من مثلها ما راينا في الصحيحين من حديث ابي هريره بن عبد الله قال ذكر رسول الله صلى الله عليه وسلم قصه قوم اي قصه رجلين اشترى احدهما من الآخر عقارا فوجد في هذا العقار ذهب فرجع إلى المبيع فأخبره بذلك فقال المبيع فقال المبيع بئسك الأرض وما فيها حتى تحاكم إلى رجل فقضى بينهما ذكر الإمام البخاري رحمه الله تعالى هذا الحديث واستنبط منها أن النبي صلى الله عليه وسلم كان يحث القوم ويحث أصحابه على أداء الأمانة على وجه يوثق في مرضاة الله نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا بأداء الأمانات إنه ولا ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله أطلب الله سبحانه وتعالى كثير أطرق لك الكذب يفعل النبي صلى الله عليه وسلم sọlọ mọ arákùnrin àwọn àtàlàyé ẹsẹ fún wa ọlọmọ ìgbàlẹ tó kí á gbẹfọ àdébí sọsọlá àti àwọn alẹ àtàwọn sọhábà rẹ àti gbẹmí sọsọ wa náà jáwà nínú àwọn àmì tí àti ti ń súnmọ́ òun náà ní bí àdìbá màá náà ní kẹ̀kẹ́ mọ́ kọ́dà àmọ́ náà yóò sàkó tó jẹ́ wípé fúra ara rẹ̀ lóhùn nìkẹ́ láàrin òun àtọ́lọ́ rẹ̀ yóò mọ̀ mọ̀ pé òun tara wọn. àbẹ̀wò rẹ̀ ní <laughs> ẹni ẹni kó wọn. àbúrò tẹ̀kọ́ kọ̀wá sílẹ̀ fẹ́ di ọ̀rọ̀ ká ẹ̀wọ̀n kẹ́yìn yóò àmọ́ ẹ̀dájọ́ kò yí pé subhanallah bóòlù àti afẹ́ là ṣùgbọ́n níbi tó ń bọ̀rọ̀ àrùn wà sálára kò bí àwọn sọ̀hábà lẹ́yìn pé ẹ mo ti gbé ti ká nílé náà ajẹ́pẹ́ ká máa bá yí náà rárá o àti ìwà máa ń sọ báwọn sàrọ̀ yìí pé gbogbo ẹni ọ̀bà náà yóò wà lọ dájọ́ kò yóò mú yóò sì lójútó àgbà náà láàrin òun àtàwọn èèyàn fà á sábà bí ń sọ àwọn àwọn ìtàn fún àwọn sàhárà látẹ̀mú nínú àwọn fún àwọn sàhárà tó fi ń jẹ́ ká mọ̀ pé ẹ bá pọ̀rọ̀ àmọ́ náà láre o bí ẹ wọ́n jẹ́ pé nínú àlámọ̀ sáà pọ̀sọ̀gbọ́dẹ́ ẹ̀dá sí àmọ́ náà ó kù ṣùgbọ́n níwọ̀n bá pọ̀dọ̀ ara rẹ̀ láàrin wọn àtọ́lọ́ mójútó orúkọ ọlọ́mùpá sọ wọ́n lè rí sallallahu alaihi wa sallam ń bá wọn sọ̀rọ̀ níjọ́ kan oṣù ọlọ́run wa ni bàbá kálọ̀ lọ́jọ́ láyò àtúntò àwọn na nípa àwọn ọkùnrin méjì kan nínú àwọn tó tó ń gbẹ́lẹ̀ ẹ lọ torí pé wọ́n roko rẹ̀ ni wọ́n ti lọ́nà o wọ́n yà kálọ̀dà lọ́ba bá àìmọye bí ẹni pé yàrá rẹ̀ tó wá lọ́ba bá ní ti bẹ́ẹ̀ ṣe gbẹ́lẹ̀ nọ́mbà náà pàdé góòlù à jẹ̀mọ́ àti wákẹ́ mi àti ẹni tẹ̀ owó ti dé àwọn èèyàn lówó yẹn mọ́tàlásí wọn ní àdó àwọn lọ́gbà ọlọ́run náà rí i pé ọba boni lọ́lọ́run

afran ní kábọ̀wá sọ pé ẹ̀jẹ̀ wa lọ́ọ́ títì ọwọ́ arí àpò owó yìí owó tó owó tó fún láàbò náà báwo bàbá gbé lọ sọ lọ́pàá àwọn ọmọ sẹ́pẹ̀ fún lé pé olórí ibu yóò tó ẹ̀rọ sílẹ̀ yóò tó dìbò á kéyì ah, ẹgbẹ́ ọ̀rọ̀ lè bọ́ tẹ́lẹ̀ ó sọ lọ́kọ̀ọ́ bá nígbà tẹ́lẹ̀ ń walẹ̀ tó ń walẹ̀ tó ń walẹ̀ nǹkan bá rè bó ti arẹ́lẹ̀ èèmọ̀ ọba pariwo pé subhanallah ṣé kò máa lọ lẹ̀ ìtòun náà kọ́ yìí ilẹ̀ lórí òun ra ó rẹ̀ gbọ́dọ̀ lẹ́kọ́ ó ní wọ arákùnrin wa mo ti rí èèmọ̀ bí ọ̀tọ̀ àbúrò lẹ́kan nǹkó o ṣùgbọ́n àwọn góòlù tí mo rí mẹ́ nígbà tá à ń tọ́jú rẹ̀ tá à ń mo ní kó wá ẹ lágbára. ọkùnrin tó wá wá òwò ara ni ah, òun náà tó fi àmọ́ náà bá padà ó nígbà tí mò ń talẹ̀ ẹ̀fọ́ mọ́ talẹ̀ ẹ̀fọ́ wà láti ìhà gbogbo ti ń bẹ́ẹ̀ náà tó bá lè wà lébẹ̀ ìwọ́n lómi. jẹ̀má ṣe wá mú ẹni ọ̀rọ̀ alẹ̀ ha wọn àwọn tó ti wá náà ọlọ́run wa àti àwọn tó wájú àwọn máa ó mọ̀ ìyẹn ọ̀dì láti náà ni ó jọ ní kpata ha àkùnrin wọn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọba bí wọn mọdàlá ẹja lọ kọjọ bẹ́ẹ̀ nìkan tó jẹ omi mọdà ọba kura wọn wẹrẹwẹrẹ asan ní sọ ìfẹ́ fún wa o ṣé sọ wọn sọ ara yìí pé kẹfùmọ yìí pé òsì bóòtù wà òfin à ẹ ọwọ́ ẹni ọgbẹ ní ìfọ̀tọ̀ sọ ní ìgbéra mu àti bí ọ̀rọ̀ àmọ́ náà yẹn lọ nàìjíríà ìṣòro bí ẹ̀dín mọ́tò àmọ́ náà èèyàn ń ta ìdí ẹ̀yà bẹ̀rẹ̀ yẹn adé ẹ̀dín ẹjọ́ lè bàtà sọ ọ́ bàkàlì alákùnrin àmì wàlà ní ọ̀jọ̀gbọ́n yìí aláṣọ fún àwọn àgbẹ̀ sílẹ̀ mi kọ́sọ̀ yìí pé ẹ̀yin méjì jẹ́ jọ ń sọ̀rọ̀ yìí ti ìwọ tó gba góòlù wọn jẹ àmọ́ náà kó o má jẹ pé ní ó ràn án jẹ náà ẹ wú ẹ ẹ bá jọ ń di owó dání kálukú náà gbogbo

ọmọkùnrin ní ẹfọmọbìnrin tiẹ ẹfọmọkùnrin lé ẹmẹ́ẹ̀dì ẹdí ẹbí kan náà bá wọn ẹdí wọn fẹ́ra wọn owó yìí dúkìá yìí ẹ wá kò ní ẹ lọ ẹ̀kọ́ láwọn méjèèjì tó fẹ́ bẹ̀rẹ̀ gbé sáyé wọn kẹ̀yẹ̀sì sọ́dákọ̀ ń bẹ̀ ìjàmbá parí àbí ìwà ń sọ ọ̀rọ̀ ìfọ̀ àwọn sọ̀hábà lẹ́ni tí ń ṣe ìkúrọ̀ọ̀dù tí a ti wì dá

nípa ìnàkọ̀jọ́ wípé àmà ẹ̀ náà nàbí sàgbé àìsàn ó tọ́wọ́ máa sùnmọ́ nípa fáwọn sàábà nípa ìnìkan nípa ìfọ̀yìn nínú ọ̀gbà nípa ìjà ìdílé ìgbà tó sọ́nà ní ọ̀fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀nìkan. àwọn abẹ ẹni tó fẹ́ yá ló wá ní kọlọ mú ṣẹ̀yìn ìdùwà ẹni tí ọba jẹ́rìí oníkáfà àbíláì ṣẹ̀yìn ìdàgbà. ìyìn lẹ́yìn ìtọ́jú lè ọ na fílù wa ẹjẹ́ ọ̀bọ̀ tó ń dò pé àìsí ẹ̀wá ń àwọn ọ̀bà lóko ìṣẹ́jú lọ́ọ̀rì máa ti lówó mi oníkàfà àbíláhì kàfìlà ọlọ́run tó ní ẹni tọ́jọ́ yí pé ó lè tó ń dò mí wọ́n fi dọ̀tí lọ̀rọ̀ bá kò máa tí dá ṣé ni ìdàdó abúlé lọ́kọ̀ tó jẹ́ pé wa kárí kọ́tà o ti di píríncípù ikpe pé owó tó ọ̀bá lè gùn ó yẹ ọ̀dẹ̀ gidi o mọ ìyá kí ló tún wọlé ní àdáwò yìí. bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ wí pé títí yára wa ní nǹkan náà ojú méjì lórí ti àkọ́kọ́ ọ̀yá yẹn ní nǹkan gbogbo ọba kálọ́mẹ̀ kan ló fi yá yẹn wọ́n máa bọ́ lẹ́kùn lápájá ó ti sàrà àyè báyìí kálọ́pàá kò gbó ọjà o wọ́n kò wá kó ẹ̀fọ́ jẹ́ kó ti fowó ti tí ó fi lọ́jọ́ ni ó ẹ wo tí náà tó ti wá náà ni ó tó lè yá ẹ̀ àwọn èèyàn wọ́n dá padà ẹni tó ti ṣe báyìí náà lè mọ̀ sáré. àjẹ́ pé sọ́kọ̀ wà ó yìí pé àmọ̀ náà gbogbo òní sómi díẹ̀ àwọn olójú ẹ̀ kẹkẹrẹ táwọn èèyàn kú táwọn èèyàn dùn ní inú bá àwọn tí wọ́n yá àwọn olówó tí ó sì ń gbà mẹ́ wọ́n lójú wọn àwọn oúnjẹ ọwọ́ wa ìfẹ́ ẹ̀rọ pọ̀ wá àwọn oúnjẹ <laughs>

ìdá gbogbo àwọn eléyìí àdébí sọ́nà ọ̀sán ni tá a bá ti rí wípé kò sẹ́ni afẹ́ ẹni fọkàtà náà lò ká má tún àkùnfin yìí o ká má jẹ lọ kí á má wà lẹ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ sí ní bẹ́ẹ̀ tọ́pọ̀ tó sànù wa náà ní àfúnmẹ́ni ọlọ́ àtàfin mi mẹ́ni bára wà lórí ẹ̀mí ọlọ́dún mọ̀ kọ̀rọ̀ tọ́pọ̀ sí ní bẹ́ẹ̀ ní ọ̀dọ́ ẹ̀mí wo ní òòlù tí wọ́n kọ́ra yàrá rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ní kejì àwọn ọ̀dọ́ ti di kí ọ̀kan ní ọ̀jọ̀ balẹ̀ sí ayé bá o ẹ mọ́ tó àtò pé yẹ o ẹ mọ́ ẹ jẹ́ mi pé àbá ń sún gẹ́rẹ́gẹ́rẹ́ à ń sún àpàdé àti ìyá náà mi bìgí nínú láì sàálà fún nàkàtì wọ́n bá di mẹ́jọ́ mẹ́jọ́ bìgí nínú láì wáhìn kò hàn á tún sún àwọn tó ní ta alákọ̀ọ́kọ́ yọ̀rọ̀ àmàlẹ́ yẹn á mú débi àwọn èèmọ̀ tí ẹ̀sán sọ àsọ fún wa nípa àwọn èèyàn tí ọmọ wọ́n ti wéńtà àsìkò ojúgbà àwọn ọ̀dọ́ dá wọ́n bá di wọ́n ta di ọ̀bà rí máa ń wọn ò dìdí máa ń tó wọn nígbà àìsàn kí láà kí láà gbọ́n lé tó tó bá lè tó bá mi ọkà gbọ́n mi bá rìn káfíńtà ẹ dákun wàlúwàá ilé ìbá àfihàn àmọ́ náà ọwọ́ إبينا náà ni a ti كان كل أمر kan اللهم mọ̀rọ̀ حقا حقا وارزقنا haqqan وارنا warzuqna ittiba'a وارزقنا arina اللهم وفقنا لمرضاتك اللهم عبدنا بما انت اهله ولا تعاملنا بما نحن اهله فاننا لا ذنوب الاتيان وانك على المغفره والرحمه اللهم اشف مرضانا اللهم اشفنا واشف مرضانا اللهم اشفنا واشف مرضانا انت شافي لا شفاء الا شفاؤك شفاء لا يقدر سقما اللهم عليك بعذابنا جميعا اللهم لا تكلنا عفوا وقرة عين ولا إلى أحد من خلقك اللهم دمر أعداءنا اللهم دمر أعداءنا واهزمهم عاجلا غير عاجل أنت لك قدير وأنت بجبل الجرير اللهم صل على خير صلى صلى الحمد لله شبه قدم أدى اللهم ارزقنا جميعا رزقا واسعا طيبا حلالا مباركا في الجرح حساب اللهم نعوذ من أثر النظر اللهم اقضي ديوننا اللهم اقضي ديوننا واقضي حوائجنا على وجهك بعنا فتقبل دعاءنا إنك على ذلك قدير واعلموا عباد الله أن الله أمركم بأمر بدأ بنفسه وصلى بملائكته وصدق بكم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 الله أكبر